平安 بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدخل الله أدخل الله أدخل الله Ọlọ́run tí ó ṣe wá ní Mùsùlùmí, tí ó ṣe wá ní Mùsùlùmí aláfẹnujẹ́, ó ṣe wá ní Mùsùlùmí tí ń gbìyànjú tí èyí ò fi ní rí ẹ̀sìn ṣe mọ́ ọlọ́mọdé òdé bá wa ogun gbàmígbà mi ọlọ́mọdé ọkàn wa ọlọ́pọ̀ sànù wa kó bá wa lẹ́rú rí pé irun tí a ń kí yìí bó ṣe rọ̀ wá lọ́rùn yìí bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀rùn o àánú ọlọ́run la rí gbà o àánú ọlọ́run la rí gbà ọlọ́run sọ́lá Kùránì pé irun lé fáwọn èèyàn àfàwọn tó ń bá ṣe lólùbẹ̀rù òun báyà wá ṣe máa já pé ayin ah, tí kírun ayin tí kírun àmì pé ọlọ́run fẹ́ wa ni àmì pé ọlọ́run fẹ́ wa irun náà sì ni tó jẹ́ pé òun ló lágbára jù ń gbogbo ìbádà tó jẹ́ pé òun ní ní gbogbo márààrún òkú ẹ̀sìn ṣàhádà an la ilaha illallah ṣàhádà tó an la illallah kéèyàn gbà pé ọ̀sọ́ba tó yẹ ká sí àfọlọ́hun nǹkan àkọ́kọ́ nù òun náà ló so má kéèyàn gbà pé anabi Muhammad òjìṣẹ́ ọlọ́run ni ikọ́ musalat irun kíkí ita uzakat zakayọ sọ́mù Ramadan àwọn Ramadan gbígbà wà hajjil bait kéèyàn lọlé ọlọ́run torí ọlọ́run kéèyàn lọlé ọlọ́run torí ọlọ́run gbogbo àwọn nǹkan tá a wá sọ yìí lẹ́yìn ṣàhádà gbígbà pé kò sọ́ba tó yẹ ká sìn àfọlọ́hún kò sí ẹni tí ọlọ́run yọ̀ǹda yìí ń fún pé àyọ̀ǹda rẹ̀ fún ọba ọba gbà bẹ́ẹ̀ àyọ̀ǹda rẹ̀ ẹni tí ọba ti ṣe yíhùn kì í ṣe mùsùlùmí ni kódà òun gẹ́gẹ́ ni kọ́kọ́rọ́ tá a fi wọlé sínú ìjẹ́ mùsùlùmí ẹni tí ìbá ṣe mùsùlùmí nìsín tó bá ló ń fẹ́ gba islam ṣahada lánàá ó ṣe kó sọ pé ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah gbogbo wèrè tí ṣe bọ̀ gbogbo ẹbọ tí ṣe bọ̀ gbogbo eribu tí ṣe bọ̀ ó ti kú lára rẹ̀ ó ti dèèyàn mímọ́ lórí kálímà yẹn tó bá jẹ́ ipò wí ìmánà àti sáàbà pé kìí ṣe rí ahọ́n nìkan ló fi wí ó ọkàn rẹ̀ kọ́kọ́ wí káhà rẹ̀ ó tó wí gbogbo ìjọsìn tó bá jẹ́ pé ọkàn ọ̀kọ̀ọ̀kọ́ sí káwọn tó ṣe kò sí tọ́lọ̀ fẹ́ fi ṣe kírìdì wa àkídà wa kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó yẹ pé àti ìrí sọ àti ìrí ṣe ṣùgbọ́n tá àgbàládà rẹ̀ ní ògbìnrin àkíyàmọ̀ nítorí pé bẹ́ẹ̀ ọkàn wa ti palẹ̀ mọ́ láti ṣe nínú ọkàn wa ó ti ráyè ìtòkó lóbi jẹ́ pé àníyàn lágbára gan-an ṣàhádà yìí tá a bá ti ṣe gbogbo èèyàn ni ọlọ́yọ̀ǹda yìí ń fún kó jẹ́ mùsùlùmí tó bá ti jẹ́ tó bá ti sọ jáde lẹ́nu tó sì wà lọ́kàn bẹ́ẹ̀ ó ti di mùsùlùmí nù ìrun ààwẹ̀ zaka ájì tẹ́ bá lọ wo zaka gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ gbà pé dandan ni zaka gbogbo mùsùlùmí kọ́ ní orí yọ tẹ́ bá hajj gbogbo mùsùlùmí ló gbà pé ọ̀ranyàn ni hajj gbogbo mùsùlùmí kọ́ ní orí lọ ṣùgbọ́n tó bá jẹ́ ògbìn àkíyàmà gbogbo mùsùlùmí tó bá gbà pé ọ̀rẹ́ zaka o bọ́ bá sì wọnú owó tèmi náà máa yọ o ọlọ́run gbé wọn dìde lẹ́nu tọ́yọ zaka ni hajj lílọ gbogbo mùsùlùmí tó bá gbà pé hajj lílọ ọ̀rẹ́ yẹn ní o àròkú ẹ̀sìn ní o tí ọ̀wọ́ ayájì lọ tó sì gbà bẹ́ẹ̀ tó bá jẹ́ ògbìn àkíyàmà ọlọ́run gbé dìde ní ẹ̀ńtọ́ tó ṣe hajj ni ìntọ́ ọlọ́run bá fi jọba ó ń déédéé nù ṣàpọ̀bọ̀ déédéé lọ́lọ́run pèrè kìí sì ṣe rọ́bẹ̀ lórí ṣùgbọ́n ìjọba ń déédéé yọ àmọ́ dàrú báwọn èèyàn lójú pé ìjọba ń déédéé wà ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tẹ́ ń sàfà gama sọ pé ẹ mẹ́tọ́ra yín o ọlọ́run èso bó ń déédéé o a ọ̀rọ̀ yẹn ò dáa rárá ọlọ́run pera rẹ̀ ní nǹkan kan pé adìl ọba onídéédéé ẹnìkan wá ń fọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ọlọ́run sọ̀rọ̀ ànẹ́bí sọ̀rọ̀ pé ó ń déédéé lọ́lọ́run ọlọ́run kẹ́ pera rẹ̀ ní onídéédéé àìríkà wọn fọ́ọ̀tì ẹ̀ wípé kì í sọ fún déédé àkọ́kọ́ lọ jẹ́ mùsùlùmí ó sọ bẹ́ẹ̀ òye wọn ẹ wọn béèrè ní déédé bí ẹ̀san lọ́lọ́run ọba ọba onídéédé níbi ẹ̀san kì í ṣe pé ibi iṣẹ́ láti ṣe déédé iṣẹ́ wo ò lè déédé iṣẹ́ wa ò lè dé iṣẹ́ wa ò lè rí bákan náà iṣẹ́ wa ò lè jọra wọn wọn ní anáwó sẹ́sìn ní ìṣe bí tàùsàn ní àwòṣe náà yàtọ̀ sí bí mílíọ̀nù àwòṣe náà bí bilọ́ní àwòṣe náà tẹ yàtọ̀ sí bí milọ́ní àwòṣe náà bí tirilọ́ní àwòṣe náà tẹ yàtọ̀ sí bí bilọ́ní àwòṣe náà wọ́n ní aṣiṣẹ́ kan ní ìsìn tọ́jẹ́sẹ́ olóore pé ọya ìjà kó búlọ́ọ̀kù mọ́ṣáláṣí yìí o àwa lọ kó láti ta alágbájú ra wa lọ bẹ́ẹ̀ nìkan bá ti gbé ẹyọ kan ó ti rẹ̀ ẹlòmí ògbé mẹ́wàá ẹlòmí ògbógún ẹlòmí ògbógójì àwọn tọ́lọ́ máa fẹ́ san wá lẹ́sàn déédéé ẹ̀sán kan láì ní ó san wá tá ní ọba ti dá wá kan náà. kí ẹ ẹgbẹ́ òun náà ṣebí ọlọ́run náà ó ní láàyò kàlífù láwù nẹ́fṣà ìlà òsì àhá ọlọ́run ní ẹ̀fọ́ kabalẹ̀ yìí mùsùlùmí ìgbèrò yàròyìn ìní béèrè ju tí mo bá fún yín ní kápá lọ ìní béèrè lọ́wọ́ yín ju tí mo fún yín lágbára rẹ̀ lọ èmi mo ní ẹ tọ́jú àwọn obìnrin yín èmi mo wá fún wọn ní ẹni tí mo sọ ní ẹ tọ́ yẹ pé o ò lè fúyàwó rẹ ju one thousand owó ọbẹ̀ lọ́yọ́ yọ ọ́ lẹ̀ èmi mo ìsẹnìkan ní pẹ́kọ́lé fún ìyàwó rẹ̀ ten thousand owó ọbẹ̀ ìjọ tí bá fẹ́ sẹ̀sán lálùkì àmọ̀ pé gbogbo àwọn tó tọ́jú ìyàwó wọn kíláàsì tí kò sí rè tó ní ten thousand ní sọ one thousand gbẹ́yẹ́ pé mi náà mo fún wọn kápá mọ́ ní one thousand èmi mo fún wọn kápá ní ten thousand. àwọn ẹwà ẹ̀sìn tó yẹ kásàlàyé báwọn yẹn táwọn yóò pè pé yóò lé. bísí láwù nọ́fíìsà ni ilẹ̀ àwòsí ìní ìní dé ìní fún one thousand pé kí n fún ọ ní kápá one thousand kó o lè nẹ́sẹ̀sì kí wàá máa béèrè one thousand one naira lọ́ọ̀rẹ́ láà ìní ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ìní ṣe bẹ́ẹ̀. láyò ká lè mú lọ́ọ̀hún nẹ́fúsà ní ilẹ̀ àwòsí àhá. ilẹ̀ àwòsí àhá. láti awúrèbe ẹ gbọ́ sọ emebi anabi sulaiman aleyhi salatu salam kòkòrò fa námúlà awúrèbe kẹ́rin mọ̀ pé ọlọ́run ọba tán ó lágbára tán yányán kòkòrò fa pẹlụ nígbà ọmọ ogun rẹ̀ tílẹ̀ ọ wá ní yá ayú ànámúlójú kùlú masakinakum ẹ̀yà àwúrẹ̀ ìbẹ́ tó kù udukulu masakinakum kálukú ẹ wọlé yín lọ ẹ wọlé bẹ wọlé lọ láyà àti mẹ́nìnàkú Sulaiman rọ́jìnú dùn kí Sulaiman àtàwọn ọmọ ogun rẹ̀ ọmọ tẹ̀ ipa wàhùn láyà ṣe òru náà wọn ò ní mọ̀pá àwọn tẹ̀ ẹ̀yàn ẹ̀rí ọlánbọ́lá mi ṣe ẹ̀rí báyìí ọlá ṣe kí ni so kéèyàn máa pé kílẹ̀ nìkan fẹ́nìkan ṣe èyí wíwẹ̀ ẹ ní kòkòrò ló wíwá ó ní yá ayọ ànámúlù ẹyin kòkòrò yòókù ẹyin àwọn èmi ẹgbẹ́ mi yòókù ẹyin ọmọlẹ́yìn mi sẹni ẹkọ nù àwọn afáàní ẹni tó bá jó lórí gbọ́dọ̀ kéta fáwọn ẹyin ẹrù ẹyin olórí ńlá olórí wa ni wọn fi jìyà lọ́dọ̀ Ọlọ́run tí wọn bá ṣọ́ra kọlọ ń sànú wọn wọ́n gbọ́dọ̀ o ẹni tó jó lórí gbogbo àwọn àwúrẹ̀bẹ ló wí bẹ́ẹ̀ fáwọn àwúrẹ̀bẹ yá ayọ̀ ànámúlù ẹ̀yà àwúrẹ̀bẹ tẹ́ ẹ wọlé yín lọ láyà àti mọ́nàkún Suleiman wọ́jú lóòdùkú àwọn àyàṣòro Suleiman àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n mọ́ tẹ̀ ipa wọ́n láyà ṣòro náà wọn ní mọ̀pá àwọn tẹ̀ o ọlọ́run wa ní kátẹ́gùn ògbé ọ̀rọ̀ yẹn lọ fún àdébí Suleiman àdébí Suleiman wa gbọ́ ọwọ́ aránṣẹ́ sáwùrẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tábà sábàjọ́ ìkàmì kọ́lé àbí ọwọ́ aránṣẹ́ sáwùrẹ́ bẹ́ẹ̀ conversation wa bẹ́ẹ̀ láàrin àdébí ọlọ́run àti kòkòrò àwúrẹ́ bẹ́ẹ̀ conversation ní sẹ́yìn àṣẹ kéèyàn máa wà humble wọ́n dáa púpọ̀ ní téèyàn bá rí ọ jẹ́ ipò téèyàn bá rí ọ wà wọ́n yẹ káwọn èèyàn máa wọ́n máa ṣe mọ̀ pé ẹ́ eh, ṣé pé bàbá ìtọ́ báyìí ní ọlá ẹ́ eh, ṣé bàbá ìtọ́ báyìí bá a ṣe tó bẹ́ẹ̀ béèyàn ṣe tó kọ́ ló yẹ kó gbéléjú fún rẹ̀ àwọn ìlú kó jẹ́ wọ́n discover bó ṣe tó kọ́dà fún mọ̀ pé o tó bẹ̀ fún ọkọ lù ọ kó mọ̀ pé ẹ́ eh, àṣọ tó báyìí ewu wo humbleness látara odidi ànẹ́bí ọlọ́run Suleiman ànẹ́bí ọlọ́run ẹ̀ nípa ó wá humble to the extent pé ó wá kòkòrò sọrọ ó wá ní pè wá wọ́n pè wá wọ́n wá dialogue ó wá ní oṣù pa ìka ló pè wá pa ìka ló pè wá ni kòkòrò ní tí mo ní láyẹ ṣubú ọlá tẹ ọlá mọ́lẹ̀ ní ọlá eh, wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọ̀rọ̀ wá pọ̀ àmọ́ tí mo fẹ́ lò ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ láàrin wọn gan tẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ gan ṣùgbọ́n tí mo fẹ́ insinuate ni pé eh, Sulemana wọ́n wá padà sọ̀rọ̀ Sulemana àyò ṣe ká sáyìn nǹkan fún yín àwọn èèyàn ní kò sí táwọn òfin irun tẹ́ yín níṣe ọlọ́run tó dá wa ọmọ ń ta nídìí ó ti fún wa ń tẹ́yìn nídìí ni ó ti fún ẹ̀yìn ebẹ́ rí pé kù jowó ẹgbọ gbọ́ ma jẹ nígbà tí ò ní ìdí ẹ̀ àwa làwa nídìí owó lọ́lọ́run fi fún ti jẹ ni jẹ jẹ láàrin láàrin láàrin láàrin láàrin wọn ṣe ní ẹ̀gbọ́ ṣe é pé ìntẹ́nìkan nídìí n'idi mọ̀ pé ìntó nídìí ni ẹnìkan ò nídìí ẹ ọlọ́run ló sì dá gbogbo nǹkan ó sì mọ ń tọ́ yẹ nǹkan kọ̀ọ̀kan ó sì fún nǹkan kọ̀ọ̀kan ní ń yẹ làwọn ẹ̀yẹ láàrin ara wa kò sẹ́ńtọ́nà wọ̀n sàánú pírọ́blẹ́mù tá a ní ni pé à ń garùn à ń garùn ni ibi tọ́lọ́run ló ti ṣe ń tí fún wa náà ni. ibi tọ́lọ̀ ti ní àní rí nǹkan nìkan ò ní rí tẹnìkan kọ́ máa yán ó àlìjánà ni láyé yìí àyàn ó káàtì tí wọ́n pé ta ló dúró lẹ́gbẹ̀ẹ́ káà ilẹ̀ nìkan máa fi kólẹ̀ ó tètè ya àrídọ̀ bìlùkọ̀lì ló ó tètè gbà wọ́n bá tọ́lọ̀ sí fún ọ kọ̀ǹtẹ́ntìmẹ́ǹtì lòfin ní dààmú ilé tí wọ́n ń pé à ah, ń tójú wárí ká tó parí ilé òun kò tó kí sí ni ẹlòmíì àdìjẹ́nà nìkan láti ní rírú ẹ̀ pé ah, ẹ wọlé bàbá ah, ẹ wọlé aláàjì ah, ẹ wọlé ọmọ kékeré yìí ẹ wọ mọ́tò tí irú ọmọ yìí ń gùn àdìjẹ́nà nìkan láti ní rí tí yóò tọ́ọ̀tì ẹ̀mí wa pé ẹ sáyé ní ìlànà náà sì wáyìí àdìjẹ́nà nìkan láti ní rí ṣùgbọ́n láyé yìí a máa rí mọ́tò tí wọ́n lé gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti rí lọ́mọ ká ti jẹ́ sí gọ́ọ̀mù tọ́wẹ́ wo òun wọ̀ọ̀kì ló gbé lọ kúlọ́ọ̀bù bọ́ọ̀lù sì sáyé nù aṣọ tí wọ́n ń pé ìtẹ́lẹ̀ àpótí ni bí wọ́n bá pè mí bí buhari bá pè mí ò lè fi inú lẹ̀ sáyé nù. àlìjẹ́nà nìkan lọ́lọ́run sọ wípé ti wà àlìjẹ́nà tán a ní rí nǹkan kan tí ó bà wà sí nǹkan kan tí ó tọ́ tẹ̀mí wa mọ́. ṣùgbọ́n láyé yìí ọlọ́run ní àmọ́ rí àmọ́ rí ibi tẹ́lẹ̀ wọ́n gbé wọ́n tò sínú masínì kan báyìí ni wọ́n tẹ̀ yọ́ máa jáde pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ níbi tẹ́nìkò tí owó tí èjẹun tí wọ́n lé ọmọ tiẹ̀ ń skul ibi tẹ́nìkò tí owó seven thousand naira per term skul san lérí ọmọ rẹ̀ òun lẹ́nìkan ti san one point five million lórí the same level fọ́mọ ẹ̀sùn ọwọ́ náà ìyún òkọ́ ìyún òkọ́ ló ní ìtàbí pé àwọn méjèèjì ta bá kọ́ ọ́n lẹ̀ pé èyí tẹ́ na one point five million lé lórí bọ̀rọ̀ sórí lè jẹ́ seven thousand lé lórí lọ. tọ́lọ́lọ́ ti parí ẹ̀ pé èmi ni oorun ọlọ́run lòún wà ní ìjáàjì pínpín bẹ́ẹ̀ sì sòríire láyé success yìí sámà lòún ti ń dìtàmì rẹ̀ ọjọ́ mo lówó ọ̀sọ́ pé olówó bọ́lọ̀ ọ̀bá kọ́kọ́ ọjọ́ tálíkà pé kọ́ tálíkà so gbogbo àwọn nǹkan yìí lọ́lọ́run wa ló kọ́kọ́ fúlẹ̀ àlẹ́bí wa ọdún mẹ́tàlá fi twenty three years ànábì fi jíṣẹ́ ọdún mẹ́tàlá ló fi solidify imani wa ọdún mẹ́tàlá out of twenty three ten years pé náà fi practice ẹ̀sìn tánàbí fi kú mẹ́ wàláì ten years náà fi practice ẹ̀sìn gẹ́gẹ́ bá a ṣe kírun ni bá a ṣe gbàwẹ̀ ni bá a ṣe ṣáájì ni bá a ṣe ṣàkánì ṣé bíbá ànábì ṣe tóun ájì ẹ̀yọ kan péré ló ṣe láyé ájì ẹ̀yọ péré ló ṣe thirty years náà fi build ìgbàgbọ́ pé àní láti mú ọkàn wa wá ló ti gbọ́dọ̀ yẹ ló ti gbọ́dọ̀ jẹ́ pé ká gbà pé ọlọ́run ni lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ni lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ni lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ni lẹ́yìn ọlọ́run kò sí nǹkan kan bí ọlọ́run tó ni. so ká ọkàn wa ló gbọ́dọ̀ kọ́kọ́ ti fẹ̀ kó ti kọ́kọ́ gbà bẹ́ẹ̀ tẹ̀ yẹn ìyẹn ní òjò rọrùn fún wa tá a fi lè máa practice ẹ̀sìn ní tí ó sùn mọ́ báwọn sàbẹ̀ practice ẹ̀ ẹnìkan wá bá nàbí ní mẹ́bí rẹ̀ sallallahu alayhi wa sallam inú rẹ̀ dùn ó mẹ́bùn wá fànàbí nu o inú o dùn ó wá lóòdù o ẹmu ẹmu ògidì tí wọ́n dilute ògidì ẹmu gẹ́gẹ́ ní kọ̀ńténà rẹ̀ wà lẹ̀ ó wá gbé aha kan wá gbé wá dùn àjọ ànàbí sallallahu alayhi wa sallam ó ní a ah, kẹ̀kẹ́ wọ́n ní mo sòwò mo body pàdé inú mi wá dùn mo fẹ́ mo mú nǹkan wá fún yín anábì ah, ní ọlọ́run jọ dáa fún ọ ní ìní ọba mú kọ́ọ̀bù ọba ṣe aha ló funfun pẹ̀ẹ́n ní ooru wàlọ́ọ̀hìn ní màdínà àwọn sàbẹ̀ rí àwọn sàbẹ̀ ti kú àbí ah, ànábì sáwù ó ní ẹ̀wò àbí a máa fomi la ìyókù tá a máa gbé fáwọn èèyàn ṣùgbọ́n tí yìí ògidì mọ̀ ṣe ah, èèyàn ó fún odidi ànábì ọlọ́ọ̀ni ẹ wà níyàn bó ṣe dáa tó sọ́kọ́ níyàn dáa àníyàn yẹn dáa tó yẹn yẹn iṣẹ́ yẹn ọ̀dà ṣùgbọ́n níyàn dáa ó ní ìjẹ wọn là wọn máa fomi ńlá táwọn yòókù mọ wá ló gidi ni kó ní ọmọ gbá yagiyagi ànábì ni barakallahu fik ọlọ́run jọ lálùbáríkà ẹ wo polite way of rejecting it ẹwù ẹ̀kọ́ lára nẹ́bí tọ́mọ́sàwá ni Ah, èmi ìmáàmù kiri lọ gbẹ́mí wa òfòlóòsè òun ò kòkò ní dáfẹ́ ìnáwó lè túlẹ̀ olórí ìlọ́lọ́ mi sọ pé ìdí wílá sẹ́bi ní rọ́bì bil hikmati wal maw'izati al hasana o lè ó ní bẹ́ẹ̀ ṣe pé pèsè ojú ọ̀nà ẹ̀sìn ẹni tí ń rí nǹkan míì ń ìdí rí lọ pàtàkì lójú rẹ̀ láti fi nǹkan míì hàn nǹkan míì lọ ó lo wisdom ní ìtọ́lọ̀ wífà ànábì nù ànábì wa kọ̀rọ̀ rọ́bà hù ànábì fàmàlà ànábì ní ìmùnà lọ́wọ́ àwọn ọmọ ìṣúra ní ọlọ́run ti fi ilé ìwọ̀ ní mọ́mọ́ ẹ́ ní ká mọ́ inú mi dùn bó ti ṣe kódà ní ẹ̀rẹ́ da á èmi lọ pálí tó bá wọn ṣùgbọ́n ìnà mọ́ àpẹẹrẹ àrùn ọmọ ìṣó ìbá Allah ti ó ti ó ti sọ pé ká mọ́ mu anything tó bá ń intoxicate anything tó bá ti intoxicate àníbi ìnà mọ́ àpẹẹrẹ àrùn ọmọ ìṣó ìbá aláàtí pọ̀ béèdè pé àgbọ̀dọ̀ mú tàbá ti jẹ́ mùsùlùmí ha oníláàdẹ̀rì tí ì mọ́ ní lójú ẹsẹ̀ ọba dìde lọ́ba lọ bá dẹ́bà tó wa kọ̀tẹ́nà ń wá àsáròrò ilé yìí ó wá wíṣpà ó sọ̀rọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́ ní máa wù ní kí gbogbo wa ká máa ma àwọn táàmù lábáwá kọ̀ọ̀kan ọlọ́run dákun bá sí rọrùn fún wa gbogbo wa iná àti ìdàgbàjú kéwú lọ́wọ́ àfọkànsí ni o àfọkànsí ni o pàlọ́ọ̀dì àfọkànsí ni o ọlọ́run dákò tó ṣe rọrùn fún wa ó wá ń sọ̀rọ̀ fún jẹ́jẹ́ ànábì wa rí lọ́ọ̀kan ànábì mú báyìí aṣáára ilé yìí ànábì tún wá sẹ́wọ́ sí wa lọ́wọ́ tó sáré dáadé mílò ànábì ni kí lọ́ọ̀ sọ fún àti ìdìbò tí wọ́n sọ fún ànábì ń lọ sọ fún pé kọ́lọ̀ dé tà ní o ànábì kí lọ́ọ̀ sọ fún ó ní ah, nígbà tí etí lọ́lọ́ ní ká máa mú mú ní wọ́n lọ ta sọ́jà ní àlébi alàmúta olóògùn tó dáa fún ṣiṣẹ́ alàmúta wọ́n mọ̀ pé aláhùlẹ́bí harrọ̀mọ̀ ṣúrì máa ọlọ́run tó ṣe mímú rẹ̀ léèwọ̀ kọ́ni harrọ̀mọ̀ tàmánà ó ti sọ ká gba owó ń di rẹ̀ náà ká tó fi sórí ilé léèwọ̀ ẹgbẹ́ ìtọ́lọ́ba tí láàgbọ́dọ̀ mú àgbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ tà náà wíìlì ìsìlámù sílẹ̀ ọ̀gbọ̀nà tẹ́lẹ̀ yẹ ẹ̀ gbọ́ alọ́ọ̀rù ọlọ́ọ̀rù ìdá àrọ́mà àtìlà ṣẹ́yìn tọ́lọ́run bá ṣe jíjẹ kankan àbí mímu kankan léèwọ̀ àrọ́mà tàmánà ha yóò ṣe káàkiri kápòwò rẹ̀ ṣe kan náà léèwọ̀ ẹ̀ gbọ́ nítorí pé mùsùlùmí ọ̀gbọ̀nà ta tẹ́tẹ́ mùsùlùmí ọ̀gbọ̀nà gbowó tẹ́tẹ́ ẹ̀ bọ̀ sí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin wa ní ah, ẹ̀yìn ọlọ́run tó àrámà ṣùgbà ó ti àrámà tàmẹ́lẹ̀ kan ọkùnrin wa ní ọya ọya ẹmọ òní ẹmọ jálẹ̀ ẹmọ fọ́ àwọn kìgbé ẹmọ túdà gbogbo àwọn tó wà mẹ́rin tẹ́lẹ̀ ẹ̀tọ́ ní aha kan lé ẹ̀tọ́ ní aha méjì gbogbo wọn wá lọ kó wá pé àbùkù ah, tó bá tó bá nù wọn wá bẹ̀rẹ̀ sí fọ́dà nù àárín kọ́lẹ̀ pé láàrin bí ọ̀sẹ̀ méjì àgbàrá ẹmú sì sàn ní Mẹ́dínà lójú àgbàlá yìí níbi tó pọ̀ dé tí wọ́n wá sí kí ni o tí wọ́n dà á lẹ̀ ẹ wo ọkàn ló ti wá so tọ́ka ọ̀bá ti kọ́kọ́ gba nǹkan bójú bá lòun gba ìrọ́lọ́pàá o bẹ́ẹ̀ ló bá lòun sọ ìrọ́lọ́pàá ọkàn yóò ti wá tó pé ọkàn lè yóò ti wá mọ̀ wípé nǹkan yìí bẹ́ẹ̀ kọ́ tí ṣètàlẹ̀ bá fẹ́ máa tún fi àìṣe bẹ́ẹ̀ dẹ́rù báyìí èèyàn ò ní gbà ọkàn yẹn lè yọ ọmọ tẹ̀lé inú jẹ́ pé ọkàn wa àkídà wa inú ọgbọ̀nà kọ́kọ́ gba ọlọ́run tàbí yẹnyẹn táà tí ì ṣeéṣẹ́ tọ́ka bá ti gbà gbogbo bàtà bá ti mọ̀ yìí pé àdébísì sọ pé gbogbo tó bá ti jáde lágbọ̀n báyìí ká mọ̀ fọ́ ọkàn o tó wáyé kọ́kàn wá ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a sì ń fa ná gbogbo àtẹ́yẹ̀ bá ń fa yóò máa lò ó ọkàn rẹ̀ ọmọ bu ìyẹn ni ọlọ́run pè ní nafsun lawama inú Quran nafsun lawama guilty conscience mùsùlùmí tó bá ti ní o ti sòríire ọkàn tí máa ń kú olówó rẹ̀ tí bá ń ṣe tọ́lọ̀ ní kọ́mẹ́sì ẹ̀gọ́ kọ́dà ibi tọ́kàn yẹn pàtàkì dé ẹ̀ tọ́lọ́ bá fún ní wọ́ọ̀kàn bẹ́ẹ̀ ọlọ́run kọkàn yẹn búra tọ́lọ́ bá sì fi nǹkan kan búra nínú Quran nǹkan yẹn ó ń tọ́ka sí pé nǹkan yẹn wà important ẹ rí i pé ọlọ́run fò búra sórí ọ̀wà important ọlọ́run fò sàn búra ọ̀sán ọ̀wà important ọlọ́run fò aboyún búra sáboyún ọ̀wà important ọlọ́run fi ọkàn tí ń bú olówó rẹ̀ pé ah! lọ sí ìyàwó ṣe zìnà tí mo ṣe ọ̀gá tí wọ́n ń dọ́ọ̀jì tí wọ́n ń dọ́ọ̀jì ṣe kò gbéléjú pé kò fi ṣe fàájì kò sí ń bọ̀rọ̀ pàápàá sọ láyọ̀ pé ah kò síbẹ̀ lánàá abẹ́ ìkòwò lánàá ní fẹ́lẹ́ rẹ̀ ọkàn rẹ̀ ń bu kọ̀fẹ́ wọ́n bá wọn bẹ̀ ó ń mutí ṣùgbọ́n kọ̀fẹ́ wọ́n bá ń bẹ̀ kọ́lá inú àgbélé ọ̀rọ̀ sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ máa sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ má ẹ má yẹ máa búkà wọn lórí búkà wọn lọ àgbè wọn lọ sí àgbè à ṣé dọ́ọ̀gì ṣe ọkàn ní bú tó bá yá ọlọ́run nǹkan ó gbilẹ̀ fẹ́yẹ́yẹ́ ní ọkàn rẹ̀ ṣé bẹ́ẹ̀ lómi ló kọ́ ló kọ́ wájú níwájú ìtàlẹ̀ rẹ̀ ló ní bàbá atanọ́kọ́ lè fún mi tí ọmọ bá ń lo yóò rí mi lórí ìmáàmù ọtí kọjá lọ yóò ti dókè ìmáàmù ó fẹ́ kí máàmù ọmọ pé wo òsì tó ṣe mùjá hárọ̀mù alimusilimu ni mùjá bì ah ó burú àdébìnrin yóò ṣòfò wọ́n níta ni ó ní ẹni tí ń ṣe ń tọ́lọ̀ ní ọmọ ṣe tó tó wá ti kókó nàìjíríà yà sí pé nílẹ̀ àbá ń ṣe rìn kàlórí náà ni táwọn á pé ah, ah, àwọn kù tí ó tún pé àwa nu àwọn ọjà yìí kú níjà ṣùgbọ́n ẹ tọ́ ẹ pé òun náà ṣe ṣùgbọ́n fẹ́ ṣe ọwọ́ ah, òun gbogbo ló ń lé lọ o sẹ́wọ̀n pé ibi tí nǹkan bá ti kọ́ lẹ́sẹ̀ tí nǹkan bá lóyún náà wò pé wàhálà kí mo wá kóra mi sí àgbọ̀dọ̀ sí kí ní gbàgbà ọlọ́run ò fẹ́ guilty conscience yẹ ẹni tọ́lọ́ ń bá fún ọlọ́sàánú rẹ̀ nefson làgbáàmù lọ́lọ́sọ pé لا أقسم بهذا البلد لا أقسم بالنفس اللوامة ẹ kò sí. ilé anábì sọ yí pé ọmọ burú fẹ́ nìkan o wọ́n ní ta ni anábì ní ẹni tó ṣe ń tí ọ̀dà níkọ̀rọ̀ tọ́lọ́ sì bò láti tọ́wá tó wá lọ tó àṣírí ara rẹ̀ gbangba wọ́n wá ní kàdúgbò ní ẹ̀gbáǹpù anábì ní ó ṣe kẹkẹ láyé àrà nínú tọ́lọ́ ní ara sí ọlọ́run sì dénú ẹ̀kọ́ ọmọ ọlọ́run bò láti rí rẹ̀ lọ́ba dé láàárọ̀ lọ́wọ́ sọ pé ah, ẹ̀ wá ṣàìlànà ní wáṣà ìlànà tí ó sì àwọn ọmọ pólì àwọn ọmọ lè bàyọ̀ bí igbó pé mẹ́rin mọ́ kó wá fò tó tẹ́lẹ̀ táwọn sùn aláìsàlájú ó èyí àbára rẹ̀ èyí olè fún ajé òdì àdébì tọ́lọ̀ ti bọ̀ láti rí ó tó wá tú fúnra rẹ̀ ọ̀hún fẹ̀sẹ̀ yọ̀ so gbogbo àwọn nǹkan làdébì sàlàyé fún wa sálàlá ìṣẹ̀lẹ̀ ní mẹ̀dínà gbogbo kálukú wa lọ fọ́ ẹmu wọn ẹwu gbàgbọ́ yìí ẹwu mọ́kà tí wọ́n ṣe yìí ok ẹwu ọ̀rọ̀ mọ́sílù kìbìlà tẹ́yẹ mọ́sílù kùbá yẹn bàbá tọ́wà ní Mẹ́dínà mọ́sílù tẹ́lẹ̀ pé kíbùlà méjì lọ wà kíbùlà kan wà báyìí kíbùlà kan wà báyìí àwọn àfáàtọ̀ ọ̀rọ̀ òye sẹ́rí kọ́ lọ sànú wa wọ́n bá kọ́ àwọn ẹ̀rí rẹ̀ wà ní à ẹ̀sọ́ yìí ní tẹ́rẹ́yà ẹ̀kìrùn ẹ̀kọ́ sọ́nà méjì ẹ̀kọ́ ní sí ẹ̀yẹ lẹ́tà méjì ẹ̀kọ́ ní sí ẹ̀yẹ lẹ́tà méjì èmi ò tí ì ṣe hajj àmọ́ mo ṣe ń múra dáadáa àwọn ayáwó kan ní ọba sàmúra kẹkẹkẹ ọba kojú àyè ọba kéwù ìfúnlẹ́fúnlẹ́ ọba ojú àyè torí pé mọ́sálásí yẹn ní mẹ̀dínà ànábì ní ẹni tó bá ṣe àlùwàlà ní hòtẹ́ẹ̀lì àbílẹ̀ rẹ̀ tó bá jáde kúrò láti lè ra hòtẹ́ẹ̀lì tó bá fi dé mọ́sálásí tó bá ṣe mẹ́fúnlẹ́ alákàmẹ́jì odidi kó ṣe ń múra kan lọ́wọ́ kọ̀ọ̀kan fún lánàá ẹ̀gbọ́nsẹ̀ torí mọ́sálásí àkọ́kọ́ tánà jí kọ́kọ́ láyé òun bọ́sẹ̀ ti mọ́ta rọ̀ pé ogun lé ọkọ̀ mọ́ta wàhálà lé ọkọ̀ mọ́ta àìbájọ pẹ̀lú ọkọ̀ mọ́ta tí ń dé pẹ̀jìnà báyìí ní tánà jí kọ́kọ́ mú ṣe níṣẹ́ ònìyàn mọ́sálásí sọlọ́wà ní mọ́sálásí máa ṣẹlẹ̀ bí pé ẹnikẹ́ni tó bá sàlùwàlà wá láti ilé tó bá ìdé mọ́sálásí tó bá sẹ́ni fúnra láka méjì déédéé ládàá kó kọ́kọ́ ṣe wú mọ́lá láyé rẹ̀ ni màá kọ́kọ́ fún un wọn á kí right ọkọ̀ ojú àyè ó sì kí ọkọ̀ ojú àyè báwo ha ojú àyè ti gbà báwa sọ tó máa ń yí ẹ̀yà ní tẹ̀lé kó wọn ah, kí bìlà téèyàn èèyàn kọjú de láàdá ti pọ̀ lóta láàdá ọ̀pọ̀ ju ah, èèwọ̀ ní kákọjú bí ìmọ̀ bá wọn ibi ni à ń kọjú sí tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn kèfèrí wá ebi yé ilé ọ̀rẹ́ tá a náà gbó sàwọn sínú táwọn fèsì ebi ni Muhammadu náà fèsì o ṣùgbọ́n tó ní pọ́lọ̀ ló ní káàdé bí ọmọ fèsì ẹ̀ àdébí fèsì ẹ̀ ṣùgbọ́n kò wu àdébí ẹ ẹ máa wu ẹ̀kọ́ o ṣé ìtọ́lá yẹ pé kò wu wa ṣùgbọ́n tọ́lọ̀ ní àṣẹ agbára máa ṣe ní o kò wu a lọ́la ìkẹ́ ọmọ fi ṣe ní ọ̀run o ṣùgbọ́n lọ́jọ́ àṣẹ ẹ wọ́n gbogbo ẹ̀yẹ níta lẹ́bi sẹ́yìn sí lọ́rùn tí ọ̀fà ìlú wa tó bá ti góòlù tó pendant tó dáa ní ṣùgbọ́n ọlọ́run ká mẹ́sẹ̀ ó wù wá ọlọ́run ká mẹ́sẹ̀ tó wà àgbọ̀rọ̀ sẹ́yìn ìlọ́wọ́ bá ti lànà ìsọ fún sọ́lọ́wọ́ sọ́rọ̀ pé ẹni tẹ́ẹ̀mà lórúkàgbò òdodo lẹ́ni tó bá lè fi tó wùlẹ̀ tí tó wù mọ̀ pápapọ̀ mọ́ tó wù ọlọ́ àtàlẹ́bí tó wá lè fi tó wù òun lẹ̀ tó wá mú tó wù ọlọ́ àtàlẹ́bí àlẹ́bí ní olùgbàgbò òdodo gbogbo àwa náà aláì àmọ́ bá ṣe lè bẹ́ẹ̀ oúnjẹ bá gbẹ tí ó yọ sáì tí ó yọ tí ó ṣe tí ó tí ó sì fi kiri sí tí ó máa ṣe ìgbẹ́ tó bá lẹ́bi sọ pé gbogbo tọ́ba láti jáde ń bí o ẹ mọ́ fọ́ ọkàn o ẹ mú ti bí kẹ́ni ẹ̀kọ́ sí èwúrí àti ìṣọ́ra wà láì tá lẹ́bi bínú fúfù lè hà àlẹ́bi gbogbo tọ́ba jáde lágbọ̀ ẹ̀yìn ẹ ilẹ̀ fọ́ lọ ẹ ilẹ̀ fọ́ lọ gómìnà bá kalẹ̀ kún lé wa kókókókó táàlù ẹni excellence eh, excellence ní ẹni ọ̀rọ̀ kan máa bá yín lẹ́gbẹ̀tẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kùn mi ah excellence ẹlẹ́lẹ́ ní à àti fún gbogbo ẹlẹ́kùn ọlọ́wà ẹ̀fílẹ̀ fún mi à lẹ́fílẹ̀ excellence àwa ìka wa iná láti sọ́kẹ́ excellence o yọ padà máa wà dá lọ́wọ́ lọ́wọ́ náà tó ṣùgbọ́n ọba tó jẹ́ pé kò sẹ́ni tó da olóda gbogbo nǹkan ọba tí ọ̀sẹ̀ tó ní tẹ́lifọ̀n lórí gbogbo nǹkan ọba tí ọ̀sẹ̀ tó ní tíì gbogbo nǹkan ọba tí ọ̀sẹ̀ tó lè kẹ́sí tẹ́ gbogbo nǹkan ó ní ẹ̀fí yẹn fún mi láyá rí pẹ̀lú àríwá yìí ló lè fi yẹ o. ọmọ sẹ́rí àṣọ náà kìí ṣe tí ó wulẹ̀ bá wa lára mu náà gan. ẹ wo bó ń ṣe máa ń dùn mọ́ yẹn tó lásùbà aṣọ yá nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ọ̀bá sọ látàrí àrẹ nígbà àsìkò ṣètánì ogun gbé ní ìrẹ́mọ̀ fátẹ́bùsì wọ́n gbẹ fẹ́ rẹ̀ fún òṣèlú àtàwọn wọ́n ń jára pàrọ̀ wọ́n ṣẹ̀ sùn wọn ọ̀rọ̀ káfíńà rẹ̀ ṣètánì wọ́n ti dúró ti àlọ́run ó lóun ní já gbádùn ẹ ó gba àwọn nǹkan ìkó sì wọ́n lọ́ra wọn gẹ lọ́dọ̀ bá ti ń ka àsìkò táwọn mẹ́ta àmọ́ tó ẹ mọ̀ ń kọ́lé lọ mọ̀ ń lọ́gbọ̀n mi pé kò sí tọ́ka o oníṣẹ́ la gbowó òkúlé o kọ̀sẹ́ tí ó parí tó bá ṣe kò solú ẹ̀ tí ó parí tó bá ṣe sábẹ́ ọlá parí ẹ̀ sábẹ́ ṣe kọ́lá parí ẹ̀ bàbá ọ̀pá ní ìwé dì sí àbí àlàyé tí ọ̀pá ní ṣe kọ́lá parí ẹ̀ dì sí ni sọ parí gbogbo tó bẹ́ẹ̀ ṣe láyé tá lólúwẹ̀ tí ó parí tó wá ṣe láyé kò solú ẹ̀ oníṣẹ́ la gbowó òkúlé rẹ̀ nǹkan kan yóò wà níṣẹ́ kan ní yóò wà nínú níwájú yẹn pé mo fẹ́ ṣe báyìí ọlọ́run fi sọ pé n ó ṣe lè yẹ tó ọbọ̀ lọ yẹ ká pọ̀ mẹ́ sọ́nà lọ́wọ́ àwọn àlejò so ẹ wúrú ìgbàgbọ́ yẹn wọ́n ọlọ́run sọ pé máa kọjú bẹ̀ ṣùgbọ́n àwọn èbèrè ti àdébí ipa òdùmánà bíbẹ̀ nígbà tó ọba tó ní lójú ọkọ̀ jùlọ ń ebi tọ́wọ́ olówó ẹni yóò fi ní ṣe wọ́n ní báwa olówó ní bomi gbóná ṣe ẹ bá gbómi gbóná wọ́n ti bomi kaná gbóhùn wa ni wọ́n dé ìwọ́ bẹ́ẹ̀ gbóhùn wa ni wọ́n dàgbà níbẹ̀ gbóhùn wa ni wọ́n da tí bẹ́ẹ̀ ìtọ́wọ́ olówó ní bomi gbóná ṣe ní báwa ló ní wa ìtọ́wọ́ olówó ní wa ṣe olówó ní wa nínú ní tẹ́yẹ́yẹ́ gbogbo nǹkan yòókù táwa máa nìgè táwa la ní tẹ́yẹ́yẹ́ inú ilé wa ní ìsìn dáàsì wa ń bí ìyàwó kọ́ra inú ilé wa báyìí ọlọ́mọdé àti òṣèlú adájọ́ ìbáwọ̀ inú ilé rẹ̀ ní ìsìn tó sílẹ̀kùn ilé rẹ̀ tọ́ka tẹ nìkan lẹ̀ tọ́ gàbẹ̀tì káwọ́ sókè sáà pé èmi lánàá ní kí káwọ́ sókè ikú ni ọ̀pá sẹ́yìn ó ń bẹ́ bàbá kí ọ̀ka tẹ nìkan lẹ̀ ní sí kókó kó síra yìí káwọ́ sókè tọ́ka tẹ èmi lánàá ní ìwọ bọ́ lánàá ní lásìkò lánàá ní lókè òkú sẹ́yìn ẹgbẹ́ bá kalẹ̀ fún tá pàtàkàtà ni wọ́n ní àwọn onílé pẹ̀ sọ́kólé wọ́n ní àwọn onílé ah, à yẹ́sà. baálé ilé bẹ́ẹ̀ náà kìí ẹ̀sà mọ́ pàṣà o eyé kúrò ní ti máa wọ̀ lọ́sọ̀tà tàbí kó pé ìwọ lóní mọ́tò rẹ kọ́ wá pé kó tó wájú báyìí bẹ̀rẹ̀ fi sí di awá gbogbo ta la tó fún wọn tó fi tó wọ ẹni wò tí ì tó pé lọ́kọ́ ànábì wa kọjú bẹ̀ sọ́lọ́lá sọ́lọ́ títí tí tọ́lọ̀ bí a sọ pé a ti rí pé kò dùn mọ́ ọ wípé ibi tó ń kọjú sí àṣẹ wa ló jọba lẹ́ẹ̀mí rẹ̀ torí báwọn kòkòrò ní jọ́sẹ̀ ẹ̀yọ́ ọ̀dà mo ti wá gbọ́ tó wí báyìí máa kọjú sí kíbùlà báyìí tàbí ìgbà kọjú sí nígbà níbi dùn jọ́nẹ̀tì àwọn mùsùlùmí táwọn wà sí tẹ̀jọ́ tí ẹgbẹ́ mẹ́sàn-án yẹn dé táwọn wá kí àwọn akọ̀gbà ẹ̀rẹ̀kẹ́ nídìí ìyẹn tó lẹ́yìn rẹ̀. ẹni tó wà mẹ́ta sáré sọ pé wọ́n ní káwọn kọjú bímọ ibi ní káwọn kọjú síwájú wájú à anẹ́bí ti sọ pé ẹ̀jẹ̀ kí ni o anẹ́bí ti sọ pọ́lọ́ ní a máa kọjú bẹ́ẹ̀ yẹn mọ́ o ibi ní a máa kọjú sí o lójú ẹsẹ̀ náà làwọn fẹ́ kí wọ́n ìsirà yìí. owó pẹ́pẹ́ pé anẹ́bí sọ pé ọlọ́run sọ pé wọ́n kẹ̀ síwájú padà wọ́n sì tó padà tó bá sàwá lọ ibi tá a ti pẹ̀lú sí àtijọ́ yìí kò sí ìta ẹnu nínú báwọn sáré ṣe ṣẹ̀ṣẹ̀ àwọn akọ́lọ̀ sàmì lọ ìtàn làwọn máa pa pé láyé ogun Hitler bá ṣe ń ṣe láyé kíníkà gẹ́gẹ́ bá ṣe ń ṣe nù ẹ̀sìn òsì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwa àtàjọ́ ọmọ kéékèèké náà tá a fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn a máa pọ̀ gbé sí ilé o a máa pìlà ká ìsìn ilé o àníbi ti dé nìkan tó fẹ́ lọ ṣe dáwà tó jẹ́ pé èyí tí wọ́n gbàgbọ́ ń bẹ̀ ò ní mọ̀ lákàmà wrestling ẹtí wọn ẹni tó lè fẹ́ kọ̀ntúrò òbẹ̀ tí wọ́n gbà yá champion ni ó lẹ́ni tó bá jẹ́ champion tó yẹ pé mo ọ̀rẹ́ ni là àwọn ìṣèlú oṣù ẹ̀sìn dáwọ́ àwọn ní à àti ọba bá wa jẹ yóò jẹ pé nínú kí ni ẹ̀rọ ìgbàgbá yìí tí ọ̀sẹ̀ ní tó lè wọ́n wá aláwọ̀ nínú wọ́n wá láti mo gbé wọ́n wá ẹni ọkùnrin. ṣé ọ̀nà tí màá gbé gbàtẹ́ fi gbọ́ mi sọ́nà tí màá gbé gbàtẹ́ fi gbọ́ mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tadarus gradual process ó wà ní ẹ̀sìn yìí torí tí wọ́n ti gbọ́ yé o tó bá ní bẹ́ẹ̀ náà lọ fẹ́ káwọn èèyàn gbọ́ yé lẹ́ẹ̀kan náà gbá nǹkan ó bàjẹ́ wọn ìkan ju turu ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ àwọn tó yẹ kó báyìí wọ́n máa fi wọn tẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ àwọn èèyàn kírun kíkúkì ó nílé ìmáàmù ni ó wà lọ́wọ́ ìmáàmù kan mọ̀ sí ilẹ̀ ẹ̀mẹ́ à ọlọ́mọdé sí òkú wà lọ́wọ́ ìdí sí gọ́ọ̀lì aláàbí oníyàsìn ẹ̀lọ́ ah mo ní ẹsẹ̀ sáyẹ̀sọ̀ ìyá ẹ̀ sọ̀dọ̀ èèyàn wá dérú àwùjọ tó jẹ́ pé bí ìmáàmù wọn ṣe kí mọ́ wọn láàbí wọn ṣe kí wọn yàtí kọ́ lọ bẹ̀rẹ̀ ní fati àfihàn ṣé bí a ṣe wọ́n ní a máa fi kí o tẹ́lẹ̀ èmi wọ́n wà ọkọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn fati àkúlùwà náà sàpò tó bára parabara díẹ̀ wọ́n ti ṣe báyìí kó tó parí kúrò aláwọ̀ gẹ̀ tó lù kí mọ́ wọn lá wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ìwọ́n náà ọ̀fẹ́ kí o fún àwọn èèyàn ń bò kí fati àtàlẹ́ تبارك الذي بيده الملك والقهر mo fa bá ìyá mi díẹ̀ díẹ̀ díẹ̀ ọbẹ̀ ẹ̀fọ́ tó o ti rí o ti sórí yẹ́bẹ̀ mùtálọ̀ hàn ó sọ àwọn situation tí àwọn tó fẹ́ control wà Islam sọ bẹ́ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ wà láàfíà wọn sárúgbó pọ̀ lọ wọn sẹ́ńtì òdòdó púpọ̀ ọlọ́run lọ́la láàfíà wọn lọ́mọ bó ṣe fún kálukú bó ní wọ́n máa kí tẹ́lẹ̀ wọ́n abẹ́rẹ̀ pẹ̀lú alálẹ́yìn fatia tó bá ti mọ́ wọn láà tí wọ́n máa sẹ́ ohun tó parí tán lè láti ohun tó gùn díẹ̀ tó kúrò àdá lọ tẹ́lẹ̀ náà bá tún wọn láà sà lọ́tọ̀ bàbí náà tó náà bá tún wọn láà sà tí yóò fi wá mọ́ ọlá tó ń fò yìí pé ọlọ́run ní tẹ́bá fẹ́ kí o ìfọ̀kànbalẹ̀ gbọ́dọ̀ wà ní gbogbo oríkèríkè tẹ́bá dúró tẹ́fẹ́ kí o ẹ gbọ́dọ̀ nàmú àbáyé Allahu akbar tẹ́bá rùkú ìsìwá ó gbọ́dọ̀ wà tó yẹ pé ẹ̀yìn yín tí ẹ bá ti bá ìsàn wà o ẹ̀yìn gbọ́dọ̀ balance débi pé tí wọ́n bá fi nǹkan tó ń róòlù sí kò ní lọ wájú kò nílò ẹ̀yìn tẹ́bá tó kó ń rùkú sẹ́mi Allahu liman hamidah ẹ gbọ́dọ̀ tó dúró tó yẹ kẹsẹ̀ sẹ́mi Allahu liman hamidah ọgbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ Allahu akbar lọ́rọ̀ lọ́gbọ́n kalẹ̀ ara ń gbọ́dọ̀ balẹ̀ ẹ̀tún jókòó lórí ẹsẹ̀ ara gbọ́dọ̀ balẹ̀ ẹ̀tún gbọ́dọ̀ lórí kalẹ̀ ara gbọ́dọ̀ balẹ̀ kẹ́kún tó dìde ẹ̀tún gbọ́dọ̀ dé tán yẹ́yẹ́ so gbogbo àwọn nǹkan yìí tí wọ́n á ń ṣe fúnra wa díẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀mí ìfẹ́ pẹ̀lú táwa náà wò pé ìlú eléyìí ìdí òní ọdún táàwà náà wò pé ẹ̀rí ah, ẹ̀jẹ̀ wọ́n ti ń sẹ́sì ẹ̀sìn náà ṣe láti tẹ́lẹ̀ mú o à ah, kò ṣe mú ṣé bàbá rẹ̀ ń bá wọn kọ́ bóun bí òun múlẹ̀ ni so gbogbo nǹkan yìí agbọ́dọ̀ mọ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsí kí aláṣọ́nà tààlà kọ́ pàdúrà gbogbo wa gbogbo àbùkátà wa kó sàánú wa kó lè wa kó lórí dáadáa ẹ̀sìn yìí ọlọ́njọ́ ọ̀rọ̀ wa ló pẹ̀lẹ́ ná wá tó fún àwọn ọmọ wa lọ́rùn jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọmọ wa lọ́dà fún sí wọn nípa àbíjẹ́ fún wa sàánú wa lórí wọn pẹ̀lú àwa lára àwọn ọmọ yẹn gbogbo àbàbà wa ọlọ́pàá sàánú wọn